olúbírà mo rí bá bàbá mi olúbírà mo bá bàbá mi àdáṣe ní humọ ìbá ọbọdọ humọ èèyàn mo dúpẹ́ lọ́wọ́ orí bàbá mi tó bí mi lọ́mọ eégún ara òrun kínkín. wá ṣe ilẹ̀ òdòkó mọ́mọ́ dé o àwọ̀ ìbàdàn arúgbó àwọ̀ ẹ̀bọ̀ pàṣẹ. mo lè lọ nàìjíríà lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lọ́dún nàìjíríà ti jẹ́ ìlú mi tó bá yún mi mo gbọ́dọ̀ lọ kí àwọn èèyàn mi nìbàdàn kí n tún lọ forí kanlẹ̀ fún àwọn òrìṣà mi tó wà níbẹ̀ torí ibẹ̀ ní ìpìlẹ̀ mi ti wá ìgbà tí o dé tí àwọn òyìnbó dé wọ́n chẹ́ǹjì ẹ̀sìn fún wa wọ́n gbé kìrìsìtẹ́nì wá wọ́n tún gbé mùsùlùmí wá wọ́n máa yí gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́ ọ̀rọ̀ gidi ni mo fẹ́ sọ nísìn ṣùgbọ́n tá a bá wo dáadáa òrìṣà gangan òun ló gbé òun ló gbé wájú ìbá míì àwọn èèyàn tí ó jẹ ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n máa sọ pé ẹlẹ́sìn ìbílẹ̀ wéèsìn Olódùmarè ṣùgbọ́n irọ́ ni Ifá sọ nínú odù Ògúndábèdé Ifá ní bí wọn bá dá Ògúndáborogbè sílẹ̀ ọmọ awo afẹ́ jẹ ọmọ awo afẹ́ mu ọmọ awo afìdín orí dìgbálẹ̀ adífá fún Olódùmarè asínrìbìtì kárí ayé kò sí ntọ́lọ́rùn kó léṣe tó bá sòjò wá sọ̀dá amúkan òtútù àṣekànmú bí ọyẹ́ kò sí ntọ́lọ́rùn kó léṣe iṣẹ́ ọlọ́run mọ̀gá ọmọdú tẹ̀yàn lọ. ṣé ogun ni o ogun mi re àpàpà níyà pé o ogun mi re ẹ̀dá ẹ̀dá wọ̀ ìfá rẹ̀ yọ̀bọ̀ sí báyìí ìfá rẹ̀ yọ̀bọ̀ sí yọ̀bọ̀ sí sówó yọ̀bọ̀ sí sọmọ yọ̀bọ̀ sí sàìkú báyọ̀ ọ̀rọ̀ ẹ̀dá ẹ̀dá wọ̀ yọ̀dẹ̀ nílá yọ̀dẹ̀ ní yọ̀dẹ̀ lẹ́yẹ yọ̀dẹ̀ ní àpèsè.